Don't take it personal. I just wanna show you love. Don't take it personal. Don't take it personal. Tani Makanaki. Ẹ̀yin gan ti mọ̀ wípé Tẹ́ni Makanaki ló ń ṣe kíni ló ń gbóná fẹlifẹlifẹli lọ́wọ́. You know she's big and beautiful. Orin yẹn ṣe kíni ó yáyì gan ni. Then we move into the next. Kí gan lọ́pọ̀ sùn kàn Davido orin yìí in fact àwọn èèyàn ti bèrè bèrè bèrè Bùsọ́lá play this song play this song mo ní kíni mo máa fún yín bumper to bumper ni my baby last láti ọwọ́ Davido shawty won't pull me for trouble Only tí mo wá láì okay verse tí like you, jù ní orin yẹn gan ni hmm. we make a movie tomorrow <laughs> you are the rhythm to my blues without you gan wọn would lodge was locked up, won't let me out, but you let me out. Bẹ́ẹ̀ ni, à What you? Lọ́sẹ̀ tó kọjá ńgbà tí mo parí ètò, èèyàn kan pè mí, hello funky, kí ló dé tó máa ń fún àwa ní àwọn orin hip hop, you know. Jáwá sáwọn bàbá yìí náà, jáwá sáwọn bàbá gan-an tó ti ṣe kí ni tó ti kọrin tó yá yìí. Ni mo fi ni mo máa fún ní Òbésèré Ìbàjẹ́, ẹ wo, orin yẹn dùn jù. Ẹ̀yin kan mọ̀ pé, you know, Fuji ni gẹ́gẹ́gẹ́jì gẹ́gẹ́gẹ́. Ẹ jẹ́ ká lọ ṣe kí ni ká boogie down pẹ̀lú orin Fuji yìí tá a bá padà dé. Another song on the line à ń bọ̀. it's free word music babe. la máa fi kíni la máa fi àdàgbà ètò sí tẹ́ bá nífẹ̀ẹ́ ètò yẹn lẹ́fẹ̀ẹ́ kí n fi orin sórí playlist mi kò gbá kólekóle ẹ kàn pè mí sórí oh eight oh six seven five two one four five five lẹ́ẹ̀kan sí oh eight oh six seven five two one four five five máa jẹ́ yín ní ho tẹ́ bá fẹ́ já sórí instagram page mi kò gbá kólekóle àṣìṣú olúbùsọ̀lá lórí facebook bùsọ̀lá ọdún àwọn social media wa gan wọn ṣe kíni wọn gbẹ̀yìn lórí facebook àwa ń bẹ̀ at orisun tv instagram at orisun tv website www.orisun.tv a wà níbẹ̀ a ṣe kíni ajáfáfá gan ni tí a bá padà dé lọ́sẹ̀ tó ń bọ̀ ètò yẹn máa ṣe kíni ó máa gbásíkì jù báyà òṣè òṣè. <laughs>